<laughs> a máa fún yín ní àwọn gbólóhùn kọ̀ọ̀kan tí àwa ọmọ Yorùbá máa ń fi tí a lè sọ láì fi èdè Gẹ̀ẹ́sì ẹyọ kan báyìí sí <laughs> a máa a máa sọ yẹn a máa kọ́ sọ pẹ̀lú èdè a máa fi èdè Gẹ̀ẹ́sì sí tàbá kọ́ sọ òun á wá tún sọ ní èdè Yorùbá láì fi èdè Gẹ̀ẹ́sì kankan sí àka òbí lè ṣe máa lọ. <laughs> Hey, Nora. Yeah? Ma. <laughs> Nora. Eh? Ma. <laughs> Bàbá mẹ́rin ló pè Nora. Ma. Jọ̀ọ́ bá pa window yẹn dé. Jọ̀ọ́ bá mi pa fèrèsé yẹn dé. Tún sọ. Jọ̀ọ́ mi pa fèrèsé yẹn dé mi ò gbọ́ ọ̀rọ̀ tó o fi pààrọ̀ wíńdò mi ò gbọ́ yẹn dáadáa mo fẹ́ kó bá mi tún sọ kí àwọn tó ń wò wá lè gbọ́ àti àwọn ọmọdé bíi tiẹ̀ kán lè mọ nǹkan tó ń sọ. jọ̀wọ́ bá mi pa fèrèsé dé. ọ̀rọ̀ tó fi pààrọ̀ wíńdò ni. fèrèsé. jọba ń tún sọ. fèrèsé. <laughs> ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n máa sọ jọba ń pa wíńdò yẹn dé. mo mọ̀ mo mọ̀ mo mọ̀ pé ẹ máa ń ṣe má ṣe bí ìpẹ́ ẹ ṣe ọ̀pọ̀lọpọ̀ nínú wa àgbà tí mi gan gbé naija pẹ̀lú àwọn òbí mi wọn mi ò gbọ́ fèrèsé rí lẹ́nu kọ̀ọ̀kan nínú àwọn òbí mi ẹ má bínú ọmọ mi àti dáàdì mm, mo kí yín o <laughs> ṣùgbọ́n mi ò gbọ́ fèrèsé rí ṣùgbọ́n gbà tí wọ́n ṣèwádìí gbà tí wọ́n fẹ́ bẹ̀rẹ̀ tí wọ́n bẹ̀rẹ̀ sí kọ́ àwọn ọmọ náà nìyẹn rí i pé èèyàn gbọ́dọ̀ mọ gbogbo àwọn ọ̀rọ̀ yìí kí wọ́n gbìyànjú láti mọ gbogbo ẹ̀ náà la ṣe láti bẹ̀rẹ̀ eléyìí tá a fi mọ àwọn ọ̀rọ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ tá a fi kún àwọn ọ̀rọ̀ tá a ti mọ̀ tẹ́lẹ̀ <laughs> ìwọ̀n tá a kọ́ ni pé a lè máa fi èdè gẹ̀ẹ́sì gún àbí sínú ọ̀rọ̀ tá a ń sọ sí èdè yorùbá tá a tá a sọ tó àwọn tó máa ń sọ gẹ̀ẹ́sì wọn kì í fi ọ̀rọ̀ wọn fèdè míì sí i ṣọlá máa ń sọ gẹ̀ẹ́sì yẹn lásán ó máa kún rẹ́rẹ́ wọn ní fèdè ewé wọn fèdè wá sí wọn lè fèdè ẹlòmíì sí i torí ẹ̀ jẹ́ká náà máa gbìyànjú ká máa sọ èdè wa déédéé nítorí a máa tún sọ jọ̀wọ́ bá mi Qué musical was she? Oh, please help me. Musical, so any guess? Oh, give me. Okay. So, um, Joe bá mi window yẹn dé. Joe bá mi pa fèrèsé yẹn dé. Ṣé ẹ gbọ́? <laughs> Kí Oh, Joe fún mi ní fún mi ní banana. <laughs> Mo fẹ́ jẹ banana. Mo fẹ́ jẹ ọ̀gẹ̀dẹ̀ <laughs> Mo fẹ́ jẹ ọ̀gẹ̀dẹ̀ wẹ́wẹ́. A máa tún gbogbo ẹ̀kọ́ síwájú wa níbí a máa kọ síwájú wa kẹ́ bá lè rí nǹkan tá à ń sọ a dẹ̀ máa a máa fi hàn bá ṣe yọ èdè ọ̀rọ̀ tá a bá yọ kúrò ńbẹ̀ tá a fi sí ní gẹ̀ẹ́sì a máa fi sí ní yorùbá kẹ́ bá lè rí méjèèjì papọ̀. jọba mú banana. jọ jọba mú ọ̀gẹ̀dẹ̀. ó <laughs> ọ̀ oh, oh, lè gbọ́ ẹ̀ oh, sọ sókè. jọba mi mú ọ̀gẹ̀dẹ̀ wẹ́wẹ́. èké ló tún kàn. ó ṣé o fẹ́ wo tẹlifíṣàn. ṣé o ṣe. so so ẹ̀rọ náà ni ẹ̀rọ amóhùnmáwòrán amóhùn mú àwòrán amóhùnmáwòrán. ṣé o fẹ́ wọ ẹ̀rọ amóhùnmáwòrán? máwòrán àwòrán ìwòsàn dáadáa wọ ọ́ ọ́ àwòrán lọ́ra ọmọ àwòrán. ṣé o fẹ́ wo television? ṣé o fẹ́ wo amóhùnmáwòrán. amóhùnmá. amóhùnmáwòrán. ọ̀gá ẹ má tó sọ. ṣé o fẹ́ wo television. ṣé o fẹ́ wo amóhùnmáwòrán. ẹ ṣe tí ẹ wò tó wa. wá síbi wá síbi wá síbi wá síbi a dúpẹ́ pé ẹ wo ètò wa o ojú tẹ́ ẹ fi ń wètò yìí ò ní fọ́ etí tẹ́ ẹ fi ń gbọ́ wa ò ní dí àdúpẹ́ púpọ̀ púpọ̀ gan ni ẹ jọ̀wọ́ tí ẹ bá ní ìmọ̀ràn kan kan nípa ètò tẹ́ ẹ máa fẹ́ <laughs> rí látọ̀dọ̀ wa ẹ jọ̀wọ́ ẹ jẹ́ ká mọ̀ ẹ lè ju ọ̀rọ̀ sí wa ní why diaspora speaks at gmail dot com àbí kẹ́ ẹ fi sí. Um, kẹ́ ẹ fi sí orí YouTube yìí náà a dúpẹ́ púpọ̀ púpọ̀ <laughs> gan-an ni o <laughs> ó dàbọ̀ o. ẹ ṣé o. ẹ ṣé o. àti pé tí ẹ wo ètò yìí ó dàbọ̀ o. tẹ́ ẹ bá fẹ́ rí sí ẹ jọ̀wọ́ ẹ jẹ́ ká mọ̀. Ẹ jẹ́ ká sọ èdè Yorùbá óyá óyá. Ẹ jẹ́ ká sọ èdè Yorùbá sọ sí mi kí n sọ sí ẹ. Wá ń bí ọ̀rẹ́ mi. Wá ń ara mi. Jẹ́ ká kọ́ mọ̀ wá wa. Jẹ́ ká kọ́ mọ̀ wá wa. Yorùbá dùn Yorùbá dùn mọ́ mi ó dùn ún sọ ó dùn ún gbọ́ má bọ̀